United Kingdom chapter of the All Progressive Congress has urged Sunday Igboho to cancel its July top plan Yoruba Nation rally in Lagos. Following demands from various quarters that Sunday Igboho should cancel the planned rally, the activist said he had similar ones in Ogun, Ondo, Osun, Ekiti State, and vowed to keep to his plan. But the APC chairman UK chapter, Dr. Philip Idawo, warned that such a rally Could be attacked by Ulam's to Turek advog on Nigeria's commercial center. He pleaded with the activists to cancel the rally and seek other ways to express his demand on Yoruba nation. While stressing that people all over the world have the right to peaceful protest, he said the timing was ill, advised considering the security challenges in the country. He therefore called on Yoruba leaders, youth and supporters of Sunday Igboho to prevail on him to cancel the rally bàbá wa ò ń jà fún ọmọ kẹta ń ṣe à ń gbèjà wọn ni torí pé àwọn olóṣèlú yẹn wò jẹ́ káwọn bàbá wa láṣẹ lẹ́nu mọ́ àwa ń sáré pé ká dá àṣẹ sẹ́nu wọn ìyà tí fúlàní fi jẹ wá nílẹ̀ lórí àwọn bàbá wa ó ti tó ìyá tí fúlàní fi ń jẹ wa ó ti tó nǹkan tó ń dẹ́rù bá àwọn bàbá wa láti mọ jáde pẹ̀lú wa kò yé wa ó jẹ́ nǹkan tó máa ń bà wá nú jẹ́ ẹ̀yin lé bàbá wa ẹ̀yin ló bá wà ló fẹ́ dẹ́rù bá yín lórí ilẹ̀ bàbá yín ọdẹ ìṣẹjọ lọ́wọ́ ìpàdé kọ́ ló jáde o. àwọn bàbá wa náà sọ pé tá a bá fẹ̀yẹ̀ jẹ oyè àwòdì kó o lè gbá ẹ̀ gbogbo àwọn bàbá wa ní láti jẹ́ pé àwa àwọn wa ẹ̀rù ń bà wọ́n láti yọjú sí wa tó sòdodo ọ̀rọ̀ tó lọ́ọ́ rí pé bá fojú kan àwọn àwọn gbọ́dọ̀ sòdodo ọ̀rọ̀ bàbá wa àwọn wa wọ́n ṣàpamọ́ ó yẹ kó ń bà wọ́n nínú jẹ́ pẹ̀lú hundred percent mo fi sọ gbogbo ẹni mo fi sọ Yorùbá máa pinni àwọn bàbá wa tí Yorùbá mọ̀ sọ́nà sí ilẹ̀ Yorùbá kan ìjọba kẹlẹ́ ọ̀rọ̀ kẹlẹ́ ọ̀rọ̀ mi a sọ a ń lò ní ilẹ̀ bàbá wa lọ́dọ̀ rẹ tí ká mọ̀ wá kò à ń lọ sí èkó kò sí tí torí pé èkó yẹn orílẹ̀ bàbá wa ni á dé bẹ́ẹ̀.